wọ́n ní rákà méjìlá tí anìsílẹ̀ islam sọ pé olúwa yóò ti torí ẹ̀kọ́ lé fúnni ní àlìjẹ́nà ṣé ó yọ ẹni tó jẹ́ pé ọ̀pọ̀ gbà ló máa ń fi ń rí ṣe ìgbà díẹ̀ ló máa ń bọ́ máa lọ́wọ́ sílẹ̀ àbí kò gbọ́dọ̀ já létí rárá ni àdífi ń sọ àbí ṣé lójoojúmọ́ téèyàn bá ti ń ṣe àwọn náfìlà yìí ó ní wọ́n mọ̀kọ́lé kọ̀ọ̀kan fúnni nínú ọgbà àlìjẹ́nà mẹ́sí sọ pé èmi láti Auckland wọ́n ní ṣáájú kí àwọn tó dàgbà tó báyìí ọjọ́ márùn-ún sí mẹ́fà ní ìlà àwọn fi máa ń wá àmọ́ nìsìn ó lè wá lọ́jọ́ mẹ́ta tẹ́yàn ò ní rí rárá lọ́jọ́ kẹrin tí yóò sì tún wá wá lọ́jọ́ karùn ó ti lè dúró lọ́jọ́ karùn-ún tí yọ́bà tún dé lọ́jọ́ kẹfà fún wákàtí díẹ̀ lẹ́yìn tí àwọn ti mára tán báwo làwọn ò ṣe máa ṣe pẹ̀lú ìjọsìn àwọn ẹjẹ́ndà tó máa náà ṣe alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa wípé ọ̀kan nínú ìjọsìn ńlá eléyìí tí ń bẹ níwájú wa òun náà ni ọdún iléyà eléyìí tó ṣe wípé yóò wáyé ní ọjọ́ alárúbá eléyìí tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí Allah azza wa jal kójókọ́jọ́ náà kókó kọba wa láyé kọba wa láyé kọba wa nídẹ̀ra kò tàbí ṣùgbọ́n nínú nǹkan tó yẹ kí mùsùlùmí ọmọ náà ní pé ẹran iléyà sunna nabi muhammed sallallahu alayhi wa sallam sunna tó ṣiṣẹ́ pé ó lágbára bẹ́ẹ̀ làwọn ẹni tó pọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà òun náà ni wọ́n sọ ló fẹ́ kó ṣe pé a rí àwọn kan táwọn sọ pé ọ̀ràn àyàn tí ẹni torí pé olúwa sọ pé fasalli li rabbika wanhar wọ́n ti sọ láti fọlúwa rẹ̀ wanhar ayé wanhar la kó sì máa pẹ́ran fún un wọ́n ẹran tó ní kápá ẹran léyà ni tí eléyìí bá yé wa àti bá àti bí akórira fẹ́ni tó lúwa bá ní kó ní agbára nǹkan tó fi lè pẹran léyà kọ́kọ́ láti pa gbogbo ẹni tó lúwa bùkún lọ́kùnrin ni àbí lóbìnrin nǹkan tó fi lè pa léyà kó rí dájú pọ̀ ń pa ṣùgbọ́n tó lúwa ẹlẹ́dàá wa bá sínà rẹ̀ fún ọ lọ́wọ́ kọ̀ láti pa ní tó ṣeun àkórìíra rẹ̀ nínú òfin ṣẹ́ríà bákan mẹ́ta ni làwọn ẹran tó lọ ẹlẹ́dàá wá gbà ipa lè fi paléyà ó lè jẹ́ àgbò àgùtàn màálù tàbí ràkúnmí lábẹ́ àgùtàn láti rágbò àtàbò rẹ̀ bákan náà orúkọ àtàbò rẹ̀ ewúrẹ́ àwọn mùsòrò gbogbo àwọn eléyìí wọn wọlé ya ṣùgbọ́n ṣàkíyèsí tó bá rí la fẹ́ pa kò gbọ́dọ̀ kéré sóṣù mẹ́fà ṣùgbọ́n àwọn ìyókù wọn gbọ́dọ̀ kádùn bí ẹni tó fẹ́ pa orúkọ ewúrẹ́ tàbí mùsọ̀rọ̀ ọgbọ́dọ̀ rí dájú pé wọ́n pọ́dún kan bó sì ti ṣe mà pé wọ́n kádùn òun náà ni kò béèrè lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ń ta ẹran tí ó sì jẹ́ wípé òun náà kàn kán lù nítorí pọ́dún léyà ẹni tó nímọ̀ nípa ẹran dáadáa. látàrí eyín ẹran wọ́n máa ń dá ọjọ́ orí wọn mà èyí tó bá ti bẹ̀rẹ̀ sí rọyìn èyí tí ò ti bẹ̀rẹ̀ sí rọyìn wọ́n máa ń dá ọjọ́ orí wọn mà ẹni tó bá fẹ́ pa màálù wọ́n gbọ́dọ̀ ti dájú pé màálù tó ń fẹ́ pa ó ti kádùn méjì ó sì ti wọnú ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni pé kò bá ìjẹ́jọ́ kan ló fi lé lọ́dún méjì irú màálù tó wọlé yánu ìyẹn máa rí màálù ní sọ ibi tí wọ́n ti ń tẹran tí ó sì gbọ̀ngbọ̀nràngbọ̀n téèyàn rò wípé o ti wọlé yá ni ṣùgbọ́n táwọn ẹni tó lóye mà nípa ìmọ̀ ọjọ́ orí àwọn ẹranko ń bá wò wọ́n lè sọ pé kò ì tí ì méjì à ń sì ń fẹ́ kọ́ méjì kó lé sọ́dún méjì kódà kó ṣe pẹ̀lú ọjọ́ kan ẹ̀wẹ̀wẹ̀ márùn yọ márùn ọdún márùn rẹ ti pé gẹ́ẹ́rẹ́gẹ́ o ti wá fi ọjọ́ kan jù bẹ́ẹ̀ lọ bọ́ sínú ọdún àwọn ẹran ilé ìtòsípọ̀ wọlé yànnà ìgbàláyè kò sí fún wa o láti jọ jásí pé ẹran míì yàtọ̀ sí àgùntàn màálùú tàbí ràfúnmi la pa fún ẹran léyà ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran míì tó bá ti yàtọ̀ sí léyìí kìí ṣe léyà ni wọ́n ń pè léyìn báyọ̀ kàn fẹ́ pẹran kó lè ba àrẹ́ran jẹ lọ́jọ́ ọdún wáyé o ẹran tá a bá pa láti fi pa ẹran léyà. eléyìí tó lọ́lá jù oníkọjá nítorí parípa nàbọ mohamed sallallahu alayhi wa sallam nàbì sallallahu alayhi máa ń pa fẹ́ràn léyà kò wá burú kẹ́nìkan pa màálù àbí kọ́ pa ràkúnmí ṣùgbọ́n pẹ̀lú pé kò ẹran a pa fún léyà a ṣàkíyèsí pé ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wa kò gbọ́dọ̀ jó lójú kan eléyìí tó bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ arọ eléyìí tó hàn pé arọ ni kò gbọ́dọ̀ jẹ́ aláàárẹ̀ eléyìí tó hàn pé ń ṣàìsàn kò sì gbọ́dọ̀ jẹ́ èyí tó ti rù tó ṣe pé kò sí mùtùmùtù nínú egungun rẹ̀ tí àwọn àlébù mẹ́rẹ̀ẹ̀rin yìí àbọ̀kan nínú rẹ̀ tí ó bá ti sí lára ẹran tá a fẹ́ pa ìró ẹran tí wọ́n ní ká pa fún léyà wáyé o ẹni tí ó wa pa léyà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nítorí pé ara àjọsìn tí islam mú wá ní kápẹ́ ẹran léyà ẹni yìí sì ti ṣe mùsùlùmí kò sẹ́ni tó bẹ ọkọ bá wa sí ọ̀kan nínú nǹkan tó jọjú sí ẹ̀sìn wa ìwọ tó sì jẹ́ mùsùlùmí ọba àjọkùnrin ọba àjọbìnrin tó ọba ti ní agbára nǹkan tó fi lè pa ìwọ ni wọ́n ń bá wí ó ń bẹ nínú àwọn èèyàn tó ẹ pórúkọ lásán ló fi ń jẹ́ mùsùlùmí kò máa ń sojú ṣe ìjẹ́ mùsùlùmí tóun náà bá wá lọ rẹran pípò ń fẹ́ pẹran léyà ọkàn fẹ́ pẹran jẹ lásán ni nítorí porúkọ lásán kò sọ ní di mùsùlùmí bàbá rẹ lè máàmù ní kò sọ di mùsùlùmí wọ́n pẹran súná lọ́jọ́ tí wọ́n gbé ọ lọ́jọ́ keje kò sọ di mùsùlùmí nítorí pé ńgbà tí wọ́n dàgbà tó o ti dẹni tó bàlágà tá a gbé ọ sórí àtẹ arípé ìṣe Islam ẹni tí kì í bá sì ti sojúṣe mùsùlùmí wọ́n kì í pè wọ́n mùsùlùmí tó bá kàn pẹran fẹ́ jẹran lásán ni ìwọ náà ń bá wọn lọ Eid kí ṣe mùsùlùmí ẹni tí kì í bá ti sojú sí àwọn mùsùlùmí kò lè jọ́kan nínú wọn bákan náà ẹni tó pẹ̀ràn léyà yóò jẹ́ pé ó ní ìkápá nǹkan tó lè fi ra iléyà hàn olúwa ọ̀bẹ ọ kọ́ lọ́ máa ṣagbe kọ́ máa ṣe bára nítorí kó lè bá ra ẹran iléyà fún ọ àdúgbò máa lọ gán sẹ́nu ọ̀nà ilé ẹnìkan tó jólówó kọ́ máa sun rárá nítorí kó lè bá ra ẹran iléyà fún ọ kálá ẹni tó bá ní agbára rẹ̀ kò bá jọkùnrin kò bá jóbìnrin òun náà lẹni táwọn wípé yọ pẹ̀ràn léyà oṣù bùkátà kó tó gungun mọ́mọ́ rẹ wípé àfi tọ́mọ bá rẹ ran léyà fún ọ kò sí nù nǹkan tó lu àlàbọ̀ ọmọ lọ́rùn kò sì sí nù nǹkan tó fi ṣẹ̀rí àti sọ wípé àfi tọ́mọ bá tó ṣe látò pé lọ́mọ dáadáa fóbi rẹ̀ kò sí nǹkan tó burú o tọ́mọ bá lágbára rẹ̀ tọ́ra bùn bàbá rẹ̀ àbọ̀ra bùn ìyá rẹ̀ àmọ́ ká ṣe ní májẹ̀mú dandan pípé ọmọ ò ní jẹ́ ọmọ dáadáa àfi tó bá tó rẹran léyà fún bàbá àbíyá rẹ̀ eléyìn ó ń bùkátà rí kò sì sẹ́rí kan fún un lábẹ́ òfin ṣẹ́ríà ẹni tó lágbára rẹ̀ ni ọmọ kan ní òun ti máa ń pa ẹran léyà fún bàbá òun ti ṣe díẹ̀ ṣùgbọ́n òun ń ṣe bẹ́ẹ̀ náà ni nípa àwọn ìròyìn tó dé tí gbọ́ òun tó rò wọ́n gbé ibi tí wọ́n ń gbé nípa pé bàbá ó ti pa ìsìláàmù tí ọjọ́ ti pẹ́ òun wá gbìyànjú láti rí pé látara ẹran léyà yìí òun máa ń pàkíyèsí wọn pé tọ̀ ṣe mójútó islam dáadáa lágbájá mẹ́ran léyà bọ̀ ìgbà tí ó wá kù dẹ̀dẹ̀ kọ́dún léyà kan fẹ́ wọlé àwọn èèyàn wá fi yóò pé bàbá òun ò ṣe islam máa ọ̀ nǹkan míì ni bàbá òun ṣe kó wọn mọ̀ wùlẹ̀ máa sọwọ́ nù pípò òun ra ẹran léyà fún bàbá ǹjẹ́ sóòótọ́ ni àbírọ́ òun náà bá ti ṣèwádìí fínífíní ó padà hàn sóhun pé bàbá òun tiẹ̀ lọ́ọ́ jóyè lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lọ́dọ̀ àwọn olóòṣà bàbá òun ti fi islam sílẹ̀ lóòótọ́ ǹjẹ́ kó wọn tún tẹ̀síwájú bí pẹ̀lú pé kó wọn máa rẹran léyà fún bàbá torí tóun bá kùnà láti rà fún wọn lọ́dún yìí bàbá ò bínú tí bàbá ọba bínú kó bínú tí ọba bínú kó bínú torí pé mùsùlùmí ni wọ́n ní kó pẹran léyà mùsùlùmí ló lè rẹran bùn kó fi pa léyà ẹni tí kìí ṣe mùsùlùmí ẹran kí lọ fẹ́ sọpọ̀ ọ̀ra fún tí wọ́n rántí pé sírò ń lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmẹ̀ ẹ̀sán sì ń bẹ pẹ̀lú torí ẹ̀yin òbí tẹ́ ń fẹ́ kọ́ máa yún ṣe dáadáa fún yín irú àwọn dáadáa dáadáa eléyìí tẹ́sìn Islam mú wá ṣé mùsùlùmí lẹ́yìn tẹ́yìn bá jẹ́ mùsùlùmí ó dájú pé ẹlẹ́tọ̀ọ́ sáwọn dáadáa tẹ́yìn bá ti ṣe mùsùlùmí ẹ ẹ̀ ẹ má jẹ́ kí ọmọ yín kó lùgbà Allah nǹkan tí ó tọ́ sí mùsùlùmí láti ṣe ẹ má ti ọmọ yín lọ́gbọ̀ngbọ̀n tẹ́sí wá jẹ́ kó ṣe nǹkan tí ó fi kó sínú gàù tẹ́lẹ̀ yìí bá yé wa bàbá rẹ ó bùkátà ṣe dáadáa sí tọ́lọ́n tí Allahu azza wa jalla tó bá ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú nǹkan tó lè fi ra ẹran iléyá fi bùn bàbá rẹ̀ kò sí tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ ó jẹ́ mùsùlùmí gidi yóò jẹ́ ni tí mójútó ìsìláàmù lójú méjèèjì kò ní jẹ́ ni tó jẹ́ pé ń fẹ̀sìn ẹ̀kẹ́ eléyìí ọjọ́ táwọn bàbá tó fẹ́ gba dáadáa lójú ayé yín nù tẹ́ bá tún lọ kú náà lẹ́ni tó ṣe pé ẹ̀ ṣe ìsìláàmù kù ẹ lọ mà dájú pé ẹ ò ní rí àdúrà kan gbà látọ̀dọ̀ àwọn ọmọ yín nítorí pé islam kò gbà kó máa tọ́jẹ́ mùsùlùmí kó máa ṣàdúrà fún bàbá àbí ìyá rẹ̀ tí wọ́n kú kúrò láyé lórí nǹkan tí kìí ṣe islam torí délé ẹ mójútó islam yín o ẹ má fi islam yín ẹ má fi ṣàwàdà kò sí nǹkan tá a ní tó wọ́n tó tó islam nígbà tí òbí wa táwọn náà bá ti wá jẹ́ni tí mójútó islam gbogbo dáadáa tí èèyàn máa ń ṣe fóbì lójú ayé àti ikú rẹ̀ àjẹpẹ́ ẹlẹ́tọ̀ọ́ tí bàbá bá ti wá jẹ́ pé ó ti kó lórí Islam àbí ìyá ni ẹ mà dájú sáká wípé gbogbo dáadáa eléyìí tóbi máa ń rí lọ́dọ̀ ọmọ lójú ayé àti lẹ́yìn ikú rẹ̀ látàrí Islam ẹ̀ ní láǹfààní sí nítorí pé èèyàn kúkú ṣe Islam má àbòsí ni kẹ́ ẹ máa wá béèrè àǹfààní tí ò sí fẹ́nìkan àfi mùsùlùmí olúwa ẹlẹ́dàá wa kọ̀ fábòsí. eléyìí jẹ́ bá wáyé o ní ìgbà tí oṣù Dhul Hijjah yìí tó ti wọlé nígbà tí oṣù dàlhíjà yìí tó ti wálé dàlhíjà lónìí gẹ́gẹ́ bí a ti ṣe rí ó ti péjọ karùn-ún a rí i pé láti ìgbà tí oṣù yìí ti wọlé lọ́jọ́ àtìní ilé ìtọ́kọjá ni ti dèèwọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó gbèrò láti pẹ̀ràn léyà lọ́kùnrin ni àbí lóbìnrin láti mú nǹkan kan kúrò nínú irun ara rẹ̀ tàbí èkíkanná ara rẹ̀ tàbí awọ ara rẹ̀ a ò gbọ́dọ̀ gé nǹkan kan nínú ara wa mọ́ a ò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú ara wa má bẹ́ẹ̀ ni a ò gbọ́dọ̀ gé nǹkan kan kúrò nínú awọ ara wa má títí tí ó fi ti pa apẹran iléyà lọ́jọ́ ọdún eléyìí ni òfin Allah nínú hadith tí imam muslim tó gbé jáde tó jẹ́ hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ya ńlá wa ummu salamata radiyallahu anha tẹ́lẹ̀ wa akramakumullah tàwọn alálàájẹ́ ọ̀tọ̀ tí wọ́n tọ́ wà ń fẹ́ torí pé wọ nǹkan mẹ́ta tán ní kí wọ́n má mú kúrò yìí títí tó fi pẹ̀ràn léyà ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ nǹkan tán ṣe léèwọ̀ fẹ́ni tó lọ ṣe hajj tàbí umra níbi pé kò wọ́n mú kúrò àwọn ò gbọ́dọ̀ mú nǹkan tó pọ̀ ju eléyìí lọ kúrò lára tiwọn téèyàn bá wá ṣèèṣì tó mú nǹkan kan kúrò èèyàn tọrọ àforíjìn ìpẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ní kò tọrọ àforíjìn wọ́n ní arábìnrin kan ṣèbéèrè wípé àwọn jẹ́ ẹni tó ṣe wípé irun máa ń hù nímú àwọn irun mú ní máa ń hù fáwọn nítawọn sì máa ń ṣe ni pé láàrin ijọ́ méjì sí mẹta àwọn máa ń fa kúrò láti ọjọ́ àtìní tí oṣù Dhul-Hijjah ti wá bẹ̀rẹ̀ sí àná táwọn ń ṣèbéèrè àwọn ti rí pé òun ti kí ni káwọn ò ṣe ẹ ò mú nǹkan kan kúrò nínú oorun yẹn títí tí ó fi di yín. eléyìí ni òfin Allah àsìkò owó iná láwa máa pẹran léyà wa á pẹran léyà lọ́jọ́ ọdún lẹ́yìn ìgbà tá a bá ti parí sọ̀láàtùl Eid tá a bá ti parí sọ̀láàtùl Eid àsìkò àti pẹran ti tó oníkálukú yóò lọ pẹran rẹ̀ ní ọjọ́ ọdún yẹn tó bá sì wùyàn láti sọ di ijọ́ kejì ọdún ijọ́ kẹta ọdún àbí ọjọ́ kẹrin ọdún kò sí nǹkan tó burú ń bẹ̀ kọ́sàmà ti kọjá àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí eléyìí lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ apá kan nínú olùmọ̀ bíi alẹ́ Malik rahimahullah àwọn sọ pé ọjọ́ mẹ́ta péré lọ́jọ́ ọjọ́ ọdún ọjọ́ kejì ọdún àti ọjọ́ kẹta ọdún péré nígbà tí àwọn olùmọ̀ míì sọ pé ọjọ́ mẹ́rin ọjọ́ ẹ̀rí eléyìí tí wọ́n fi tọ́ka sí ọjọ́ kẹrin ó lágbára ni ò fi ṣe yọ kúrò eléyìí tó túmọ̀ sí pé tó bá ṣe pé àwọn ẹran eléyìí tó ń ná láti fi paléyà wọn ó sì ń wò wípé pẹ̀lú bí iye tí wọ́n ń pe àwọn ẹran ti ṣe jẹ́ kò ní í fẹ́ rọrùn fún ọ láti lè pẹran o lè sọ di ọjọ́ ọdún kó lọ wá èyí tó o lè ríra bóyá ọlọọpụ pé kípa rẹ̀ ọkà kípa rẹ̀ ọba tún ka ó lè tún lọ dà níjọ́ kejì ọdún ó ṣe kọjá àwọn ẹran owó wọn tún ti dín tí ọba tí ọba rí bẹ́ẹ̀ ọdụ ọdún síjọ́ kẹrin ọdún ó rí kàrà ẹlẹ́yin àwọn yìí rọ àwọn ẹni tí ń náà wípé ẹgbẹ́ àdá yẹn gbé wá sílẹ̀ ni wọ́n fẹ́ fi pípa àwọn ẹran yìí ṣe kì í ṣe pé wọ́n fẹ́ rà tún tà hmm. bí èèyàn bá jẹ́ pé rírà lèèyàn fẹ́ rà tí ó tún tà ẹ dákun èló la fẹ́ tà àwọn ẹran tí ó pè wá hmm. ẹran òjùgbó ń lọ ẹni gbẹgbẹ̀rún náírà ni hmm. kò sì dín kọ́bọ̀ àwọn bá ṣe yin ṣébè lẹ́yìn wá sí poro ẹni kò dín ọ̀dà á padà san igbẹgbẹ̀rún náírà ẹ dákun wa bá wá pẹran tá a kún tá a gbé sórí àtẹ èló la tà tó bá pé títà ni ṣé a lè pa ọgọ́rùn-ún ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ìgbẹ́gbẹ̀rún hmm. la sì rà hmm. tí ọba jẹ́pẹ̀mí pa fẹ́ fi ṣẹ̀sìn tani ó wà rẹ̀ ra wọn tó iye tẹ̀yìn lálára tún tà owó tẹ̀yìn náà rà kọ̀rẹ́rìn hmm. ìdínú tó fi jẹ́ pé ẹ̀yin náà ẹ gbowó rẹ̀ sókè ẹ dákun ẹ gbé wálẹ̀ díẹ̀ ẹ jẹ́ kó rọ àwọn èèyàn lọ́rùn láti ṣe ẹ má jẹ́ kí ẹni tí ó ti ń dáwó jọ ó tó jọ mẹ́ta wípé ẹran iléyà lòún fẹ́ fi pa òun màálù àbí ihò màálù a gbọ́dọ̀ ta nǹkan kan bẹ̀ pátákó rẹ̀ tí fi ń tẹ̀lẹ̀ a gbọ́dọ̀ ta nǹkan kan bẹ̀ kò sí nǹkan kan tó wà fún títà nínú ẹran léyà ẹni tó jẹ́ alápàtà tó bá wa kun ẹran lọ́jọ́ ọdún léyà àbíjọ́ kejì ọdún a ò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ẹran ó lè pélé má mú táwọn ti sọ láti lẹ́yìn ẹ̀ òní ọmọ tọ́ lójúlé lójúlé ládùúgbò sádùúgbò láti bá wọn du àwọn ẹran léyà wọn gbogbo ẹran tí lè má mú bá sí dó òun ló lọ́rùn ẹran eléyìí ò sí lábẹ́ òfin ṣẹ́ríà ẹ ti gbọ́ kíkẹ́ ni tó bá ní kúnra gan a ò gbọ́dọ̀ gbà bó bá polúwa ló ṣe lófin bẹ́ẹ̀ ẹ̀yin á wo báwọn èèyàn bá ṣe máa lò ń lòkulò hmm. kò sínú òfin Allah àǹfẹ́ kó jẹ́ pé wọ́n tó fẹ́ pẹran lé á lọ fọ́ ara rẹ pa ọwọ́ á lè pe alápàtà kọ́ bọ́ kún àbí kọ́ bọ́ sún eléyìí ò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ tí ìwọ ọba wá láyà láti dápa tí wọ́n bá jẹ́ kí wọ́n bọ dúnbù rẹ ni à ń fẹ́ kọjá pé wọ́n náà dúró ń bẹ̀ kí dúdú rẹ kó sojú rẹ agbára rẹ ọ̀ká àti dájú àmọ́ ọkàn rẹ gbọ́dọ̀ gbé àti dúró máa wo bí wọ́n ti ṣe dùn wáyé o kò burú kéèyàn pàjọ ẹran ẹyọ kan lọ kò burú kéèyàn pàjọ ẹran ẹyọ kan lọ àmọ́ àsọ ìtọ́lọ́lá jù ọ̀nà àlàgbò kò sí ní tó burú kọ pàgbò púpọ̀ kò sí tó sì burúkọ pa màálù lẹ́ran léyà kọ́dọ̀ o lè pàjù màálù ẹ̀yọ̀ kan lọ hmm. bẹ́ẹ̀ ni o lè pa ràkúnmí kọ́dọ̀ o lè pàjù ràkúnmí ẹ̀yọ̀ kan lọ ṣùgbọ́n ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ̀ máa bá wọn kun ẹran tó wá pé kúnkun lẹ ẹ̀yin tẹ́ bá wọn sun ẹran tó wá pé sunsun lẹ fẹ́ sun ẹ bẹ̀rù Allah ní ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bá fẹ́ sun ẹran wọ́n èlò epo bá fi má hmm. epo epo pẹtrólù tẹ̀ ń ṣe lò ẹ mọ̀ pé pẹtrólù a máa gbiná ju epo báfin lọ nígbà tí wọ́n bá wá ń da epo pẹtrólù yẹn tó bá ń da lu màálù lápèjúwe ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìdá tí wọ́n máa dá yóò jọ ìdàkudà lẹ́yìn hmm. ṣe ń dáhùn ẹ mọ̀ pé atẹ́gùn ó lè gbádà mọ́ wọn lọ́wọ́ hmm. ibi tí wọ́n dá sí yóò débi tó ju ibi tí wọ́n dá sí lọ ìmọ̀tẹ́ bá wá finá sí iná gbà níbi tó lérò pé náà ti lè gbà ẹ̀yin náà tí ó jẹ́ pé gbogbo ẹ̀fẹ̀ kó sojú yín hmm. tó ṣe pé àlè pẹ̀lú òfófó hmm. oníkálukú dùn bẹ́ẹ̀ ni wọ́n gan mú bẹ́ẹ̀ páwọn fẹ́ rí ẹ̀rí ibi tí wọ́n ti ń sun màálù rí ni ẹ yọ wá jẹ pé iná ó ti ṣe gbà lára màálù lọ́gbà lára ẹni tó ń wòran àgẹ́ hmm. bíi pé wọ́n ń pa ràkúnmí lọ́dún kan àwọn èèyàn wá jẹ́ pé wọ́n rí ràkúnmí rí ràkúnmí inú ìwé wọ́n rí ràkúnmí ti ń tẹ̀lẹ̀ lélẹ́yìí wọ́n ti wá máa ń wòran lójoojúmọ́ ń tọ́wọ́ àdìjọ ọdún oníkàlùkù àpéjọ bìbà àwọn fẹ́ rí bí wọ́n ti ṣe máa gún ràkúnmí wọ́n á gún ràkúnmí ibi tẹ́ni tí wọ́n fẹ́ bá wọn sún tó náà ti ń fọ́npọ̀ nífọ̀kúfà atẹ́gùn gba epo fọ́nmà lọ́wọ́ ìgbà tí ó fi iná sí ràkúnmí la arọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wá wòran níná ti dún subhanallah iná ń jó wọn ń jó ràkúnmí hmm. tó mú kí ìpàdánù ẹ̀mí bíi mélòó kọ́ ṣẹlẹ̀ ní ọdún yẹn à ń bẹ Allah kí roro tó má ṣẹlẹ̀ mà. tí a bá fẹ́ sun ẹran báwọn ẹ jẹ́ káwọn èèyàn jìnnà púpọ̀ púpọ̀ ọdún là ń ṣe sámẹ́bà jẹ́ pé ìbànújẹ́ láfi sọdún nǹkan tá a ṣe tí ó fa wàhálà ẹja jìnnà sí kí ni tó le nínú kẹ́kọ̀ọ́ fẹ́ fa irun ara wọ ẹran gan hmm. kí ló le ń bẹ ẹni kò lè gbáriwo yẹn ni kò sì lè réèfín hmm. dèpòdépò káwa pé iná gbà iná gbà lára ta ni. Hmm. tọ nítorí gbèlè ká ma nketa tá a ṣe tó ṣe pé yóò àlàáfíà wa tó bá pọ́jọ́ ọdún yẹn náà iná àlábá ti mú tá ti pín tẹ́ni tá a fẹ́ fún kò sí tó burú bẹ́ẹ̀ àbùkátà ká da dúró dọ̀la ẹni tó bá sì da dúró kò sí tó tún burú náà Islam sọ ẹ gbọ́dọ̀ kó ẹran ilé apamọ́ ta ayọ ọjọ́ mẹ́ta ṣùgbọ́n nígbà ìgbàyìn anábìnrin ẹ̀kọ́ pamọ́ dìgbà tó bá wù yìí hmm. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó ẹran ilé apamọ́ ta ayọ ọjọ́ mẹ́ta ní báyìí o ẹ̀kọ́ pamọ́ dìgbà tó bá wù yìí eléyìí ni nǹkan sẹ́kù tó sì sẹ́kù díjọ́ gbẹ̀ndà òkèèyàmá hmm. igbó bá wù ọ̀pẹ́ ẹran ilé ààrẹ pamọ́ fọ́dún méjì mẹ́ta wọlọ́mọ hmm. tó bá sá ti ní ṣèdí tó ní bàjẹ́ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó á ṣèbéèrè tó ṣèbéèrè nípa pé ìlú amẹ́ríkà ló ń wà èèyàn ló wọ́n bẹ̀ pé kọ́bọ̀ ń du ẹran ní nàìjíríà níbí báyìí òun ò sì ní rí bí wọ́n ti ṣe pẹran kò ní sojú òun kò sì sí bí nǹkan kan nínú ẹran bó ti ṣe lè dọ́dọ̀ òun báyà lọ́jọ́ ọdún àbí lẹ́yìn ọdún gan ṣé òun náà lára òun ní gé kaná òun ní gé irun tàbá wàá ro òun títí tí wọ́n fi pẹran léyà lọ́jọ́ léyà ṣé tóun náà bá sì fẹ́ lọ rí òun ní jẹun kankan títí tí wọ́n fi pa ẹran léyà òun nígbà tí ò sí nǹkan kan nínú ẹran léyà tóun fi tẹ́lẹ̀ kùn àti sọ nínú irú ìbéèrè bẹ́ẹ̀ tọ́kan nínú àwọn tó wà ní ìlú òyìnbó náà ṣe níjọ́ ni kí ló dé tẹ̀yìn ò ní pa fúnra yín yes àwọn wà ní Canada kí ló dé tẹ̀yìn ò ní pa fúnra yín ẹ pa fúnra yín ní Amẹ́ríkà tẹ wà yín náà ọ̀rọ̀ yín lọ́rùn láti pa wọ́n rọ̀ yín lọ́rùn láti pa mẹ́ ẹ méjì ọjà sí pé wọ́n ti bá mi pa náà lẹ́ẹ̀ máa bá ká lọ́dọọdún ẹ̀yin náà pa wọ́n yẹ jẹran lamẹ́ríkà ni kẹ́ ẹ bá pa ẹgbẹ́ran yín wálé kẹ́ ẹ wá sáyàn rẹ̀ kẹ́ ẹ fi jẹ́ pé ọ wà lálọ́wọ́ tó yín kẹ́ ẹ fi jẹ́ bó ṣe yẹ kó rí nù ìgbà míì ẹ̀yin lẹ́ ń ràn bàjẹ́ lọ́wọ́ púpọ̀ nínú àwọn tó ń kówó ránṣẹ́ sí pé bá ń pẹran léyàwó wọ́n lè má pẹran kó jẹ́ pé níná ló náwó ó sì lè pẹ́ran àmọ́ owó tí a fi ránṣẹ́ torí pé ìdá kan nínú márùn rẹ̀ ni ó fi ra ẹran mísímísí hmm. owó tó ṣe pé ọ̀káká fi ra ẹran gbàgbàrà hmm. wọ́n á lọ fi ra ẹran ẹran róńdó subhanallah torí ẹ máa ràn bàjẹ́ lọ́wọ́ ẹ̀yin náà máa pa níbi tẹ wà ọ̀rọ̀ yín lọ́rùn dáadáa láti pa ẹ wádìí ọ̀nà tẹ́ lè gbà láti rẹ́ran yín pa ní amẹ́ríkà tẹ́lẹ̀ wà lọ́nà tó fi jẹ́ pé tẹ́ fẹ́ pa ẹ sì pa lọ́jọ́ ọdún nígbà tí ẹ pẹran yín tán nǹkan kan nínú ẹran lẹ fi tẹ́lẹ̀ ikùn yín bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe nù àti tó bá yẹ pé ibi tẹ́yìn wà ẹ ti ṣèwádìí kò lè sí bó ṣe lè rọ̀ yín lọ́rùn láti pa ẹran ṣé eléyìí ọ̀tọ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ẹ bá tó gbọ́ tí wọ́n ti bá yín pẹran léyàwó ni ó tó tọ́ sí yín láti ṣerun yín láti gé kíkaná yín láti gé kankan nínú awọ ara yín wàyí o tẹ́m bá ń sin lọ sí eid lọ́jọ́ ọdún ẹ ò gbọ́dọ̀ gé kankan títí tẹ́ fi ti eid dé tó ń ti pẹ́ ẹ̀rùn síntòsí ohun tẹ́ bá rí ẹ máa jẹ nítorí pé lẹ́ran tẹ́ fà ẹlẹ́yìn ìjẹ́bù tuntun jẹ́ wọ́n ní ǹjẹ́. náfìlà rákà méjìlá. ẹnu náfìlà rákà méjìlá tó bá ní ká máa ṣe lóru àti lọ́sàn-án. ṣé tí àwọn bá ń ṣe náfìlà yẹn ní gbogbo ìgbà àmọ́ tó ṣe pé máa ń bọ́ máwọn lọ́wọ́ lẹ́ẹ̀kan láàrin táwọn láǹfààní kí wọ́n bá wọn kọ́lé wọn gbogbo ìgbà ńlòfin ṣẹ̀rí à ń sọ hmm. ẹ̀yìn ní pátì ń gbà kankan àfìgbà tẹ ní ìdíwọ́ tíṣẹ̀rí àgbà wọlé hmm. tẹ́ẹ̀ bá ti ní ìdíwọ́ tíṣẹ̀rí àgbà wọlé ẹ̀yin lẹ kó ìkùnà bá àti róore téèyàn máa gbà nígbẹ̀yìn rẹ̀ lẹ kó bá mara yín lọ́wọ́ torí de eléyìí èèyàn ò mójútó ní gbogbo gbà ẹ tún wá sọ pé ṣé wọn mọ̀ kọ́ ilé ẹyọ kọ̀ọ̀kan fún yẹn ni rárá wọ́n mọ̀ ṣe nínú gbèsè ayé rẹ títí tó fi kú kò sì ní fi títí tó fi kú àfi tó bá pé orí ìrìn àjò lọ wà àwọn èyí táwọn ẹbí máa mójútó lórí ìrìn àjò nínú ẹ̀ ní gbogbo ìgbà lọ́ọ́ máa mójútó tó bá sì padà délé ó tún padà sórí méjèèjìlá olóò ilé kan ilé kan ìyẹn ni pé nígbèésí ayé rẹ tó fi kú tó ń bá mójútó sọ láti wọn láǹfààní sí wọn kọ́ ilé kan fún ọ nínú àlùjánnà ẹlẹ́yìn ìjọba ti ṣe jẹ́ wọ́n ní nǹkan oṣù àwọn táwọn fura ni pé ọjọ́ márùn-ún sọ́jọ́ mẹ́fà ni máa fi wá láti ìgbà táwọn ti wà ní ọmọge ṣùgbọ́n nísìn àwọn fura sí pé ó ń ṣe ségesège ó lè wá fúnjọ́ mẹ́ta fáwọn rí i pé ìmára ti dé káwọn ti lọ wẹ̀ lọ́jọ́ kẹrin káwọn máa bá ìjọsìn lọ ní pẹrẹwu ṣùgbọ́n gbọ́ bá dijọ́ karùn-ún lẹ̀jẹ̀ yóò bá tún wá wíwá tí ọ̀wà wà ó lè mọ́ pọ̀ bí tí ṣe máa pọ̀ ṣùgbọ́n àwọn rí i pé nǹkan sùn náà ni a sọ yìí pé ó súnmọ́ kó pé ọjọ́ márùn-ún sí mẹ́fà yín náà lẹ́sì wà ṣùgbọ́n bí tí ṣe máa wá tẹ̀léra wọn tẹ́lẹ̀ kò máa wá tẹ̀léra wọn má ìjọ tó bá ti wá wá ẹ̀ka kún pẹ̀ sí nǹkan sùn yàtọ̀ sí ọjọ́ tí ó bá ti wá ọjọ́ tí ó bá ti wá ẹ̀ka kún pẹ̀ ti sì mára gbogbo ohun tí mùsùlùmí ní láti ṣe tí ó máa ṣe nǹkan sùn ilẹ̀ yín náà máa ṣe tó bá sùn ti wá ẹ̀ka kún pọ̀ wá ṣùgbọ́n ọjọ́ mẹ́ta ló ti wá tẹ́lẹ̀ kó tó di kó fi jọ́ka dá nígbà tó bá wá ń jọ́ka àrùn ẹ fi ti jọ́ka àrùn kún mẹ́ta tó ti síwájú ó péjọ́ mẹ́rin nù ó súnmọ́ yí pé kí ó tún wá nígbà míì kó fi péjọ́ márùn gẹ́gẹ́ bí tí ṣe máa wá tẹ́lẹ̀ nígbà tẹ wà tí ò bá tún dúró lọ́jọ́ karùn-ún ó tún lè pé ti ṣe pé láàrin márùn sí mẹ́fà náà ni màá fi wá tẹ́lẹ̀ gbogbo ọjọ́ tí ọba ti wá ẹ̀ka fúnpẹ́ nù mára máa ṣẹ̀sìn torí tonti pé ẹ̀rẹ́jẹ̀ kankan títí látàárọ̀ tílé ọjọ́ ti sún tọ́jọ́ mi tún fi wálé àjẹ́ pé ẹ̀ máa máa fẹ̀sìn ráre nù ẹ wà bẹ lábẹ́ àkọọ́lẹ̀ pé látàrí nǹkan oṣù ọ̀pọ̀ àìmọye ọjọ́ iná lẹ tẹ̀ lójúmọ́lẹ̀ láì ṣẹ̀sìn nínú ẹ̀ kó lu akọ́mọ̀jà kó bára wa. ìṣègùn ọ̀hẹ́rọ̀ ṣe zero eight zero eight five zero eight zero eight five six seven seven seventy six zero eight zero eight five six seven seven seven two six fáwọn tó ń bẹ ní nàìjíríà nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Ah, wọ́n ní ẹni tó yọ zakat lọ́dún tó lọ lẹ́yìn tó yọ zakat kan irú dèdè owó tó ní tí ní sọ́ọ̀bù tó fi yọ zakat yẹn ó ti ní lọ́wọ́ padà àmá láti ìgbà tí owó tó ti dé sí lọ́wọ́ padà tí tó fi wá di àsìkò owó eléyìn ti dé sí lọ́wọ́ padà lẹ́yìn tó owó ń dé sí lọ́wọ́ padà tán gbogbo ìgbìyànjú rẹ̀ lọ́tún lọ́sìn nǹkan kan èyí tuntun wá ń rí kò tó dèdè tó dé sí lọ́wọ́ padà ní ìṣáájú wọ́n á ní ṣe sàkáàtì ọ̀wọ́ dèdè tọdún tó lọ tí ó tún ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ òun ni àbí yọ̀dà èyí sìn tó rí lọ́tẹ̀ tí ò tó ti èyí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dún tó lọ sí yọ̀dà papọ̀ ìní òfi yọ zakat eléyùn lábẹ́ wọ́n ní ẹni tó jẹ́ pé ó ní ilé tó fi ń ṣe rentage rentage tó ń fi owó ilé ṣe inú Ramadan ló mọ́ yọ zakat ẹ̀ àmọ́ owó ilé rentage yìí kì í tó nìṣọ́ọ̀bù téèyàn lè sọ pé èèyàn fẹ́ yọ zakat inú ẹ̀ ṣé tó bá sanwó gbá bọ́yá owó skúlù owó gbá owó àwo nínú owó rẹ́ntẹ́jì náà ṣe tó bá kù yóò dámá owó tó bá wà lọ rẹ̀ láti fi yọ zakati ni àbí yóò tún mọ bí ó ṣe pọ̀ owó tó fi gbọ́ yọ látara owó rẹ́ntẹ́jì alhamdulillah òfin ṣẹ̀rí àdá lórí wípé lápẹ́ àádọ́ta mílíọ̀n lẹ́bá ní lọ́dún yọ zakatu dákan nínú ogójì kúrò níbẹ̀ fáwọn ẹni tó lúwa ní kí ẹ yọ zakat fún ọwọ́ àdọ́dún yìí dèédé àsìkò tí a máa yọ zakat ní oṣù Dhul-Hijjah náà lọ́jọ́ kẹrin ìgbà tí ọjọ́ kẹrin yìí wá pé Islam ó sọ pé dèédé àádọ́ta mílíọ̀n tẹ yọ zakat nínú rẹ̀ lẹ́sìn òun ni ẹ tún mú zakat nínú ẹ̀ lọ́dún yìí kí ni owó tó wà lọ́wọ́ yín jẹ́ láì bìlà pẹ̀lú ibi tówó wà lọ́wọ́ yín lẹ́sìn ẹni tó ń bẹ lọ́wọ́ yín lọ́dún yìí nígbà tá a sí ọ jẹ́ ọgọ́ta ó lé mẹ́rin mílíọ̀n ètò túmọ̀ sí pé mílíọ̀n mẹ́rin láti lé nínú ọgọ́ta lé mẹ́rin mílíọ̀n yìí lẹ́tùn ti yọ̀dá kan ní ogójì tó láì kò jẹ́ wípé ẹ fi tèsín ṣe tó bá dọdún tí ń bọ̀ a rí i pé ó ti pé ọgọ́rùn-ún mílíọ̀nù nínú ọgọ́rùn-ún mílíọ̀nù lẹ́tì yọ zakat ẹ má ṣe pẹ́ ń dọ́gbọ́n fúnra yín hmm. olúwa ló fún ẹ lówó sì máa yẹ tó ń fún ẹ hmm. o lè dọ́gbọ́n pẹ́lẹ́ pé nínú ẹgbẹ̀rún ó fẹ́ yọ zakat fógójì ẹgbẹ̀rún dín ogójì yòókù ńkọ́ hmm. ta ló rò pọ̀ fẹ́ dọ́gbọ́n fún olúwa ló fi gbogbo ẹ̀ fún ọ òun ló sì ní kọ́ yọ̀dá kan nínú ogójì gbogbo ń tó ní eléyìí ò jẹ́ báwọn ẹni tó nílé tí ń fi ń háyà tí ń yáwọn èèyàn gbé láti gbowó ẹ̀ ẹni tó ní mọ́tò tí ń yáwọn èèyàn gùn láti gbowó ẹ̀ owó tẹ̀ ń bá ń pa ń bẹ̀ kò sẹ́ni tó ní kẹ́ kó sọ́tọ̀ pé kẹ́ lè bá yọ zakati ń bẹ̀ ẹ máa ná tẹ bá bùkátà ń bẹ̀ ẹ dàpọ̀ mọ́wọ́ yín gbogbo ẹ̀ náà pátá lówó tẹ ẹ ní tẹ fẹ́ yọ zakati lórí ẹ̀ owó tí ń pa nìkan náà lẹ́sìn kún owó tẹ ẹ ní tẹ yọ zakati rẹ̀ kò sẹ́ni tó ní kẹ́ síròye tí lé le jẹ́ kò sẹ́ni tó ní kẹ́ síròye tí mọ́tò le jẹ́ kẹ wá dáyé tó lè jẹ́ papọ̀ mówó tí ń bẹ lọ́wọ́ yín kẹ yọ zakati ẹ̀ kò sẹ́ni tó bíọ̀ ó dàbí ẹni tó lẹ́yìn tó ní adìẹ ni tí ń yẹ́yìn hmm. adìẹ tí ń yẹ́yìn kò sẹ́ni tó ní kó ṣírò èló ni wọ́n lè ta àwọn adìẹ yìí kò sẹ́ni tó bíọ̀ iye ẹyin tó yé eléyìí tẹ́ ẹ ti kó kalẹ̀ ńlẹ́ ṣírò iye tẹ́ ẹ lè tà á ẹ ṣírò owó rẹ̀ mọ́wó tí ń bẹ lọ́wọ́ yín èyí tẹ́ ẹ ti tà tẹ́lẹ̀ náà ebi ẹ ti dàpọ̀ mọ́wó tó hmm. o bẹ́ẹ̀ máa yọ zakat wọn. jazakumullah khairan sheikh zero eight zero eight five six seven seven seven two six plus two three four zero eight three two nine three eight nine six uh, wọ́n ní ṣe àlùwàlá tí àwọn ṣe táwọn sì ṣe sọ́lá lẹ́yìn táwọn ṣe sọ́lá àtàwọn wá lọ dirun àwọn òṣìṣó abẹ́ẹ̀ làwọn ọ̀tọ̀ ǹjẹ́ lẹ́yìn táwọn bá dirun tán ṣé àlùwàlá táwọn ṣe lẹ́yìn táwọn dirun tán ṣé ọlálàáfíà bákan wọ́n ní ẹni tí ó pa ẹran ní ọjọ́ kejì ọjọ́ kẹta ọdún léyá ǹjẹ́ lẹ́yìn tí àwọn bá pa ẹran tán ni àwọn yóò tó mú nínú irun àbí èjìkánná àwọn àbí lẹ́yìn sọ̀látùlẹ̀ ayé ti lọ́jọ́ ọdún láwọn mú èkánná. ẹnikẹ́ni irun tó lọ dì lẹ́yìn àlùwàlà hmm. kò bàlùwàlà rẹ jẹ́ lópin ìgbà tí nǹkan kan nínú tí máa bàlùwàlà jẹ́ ọba ti ṣẹlẹ̀ sí ọ hmm. lópin ìgbà tí nǹkan kan nínú tí máa bàlùwàlà jẹ́ ọba ti ṣẹlẹ̀ sí ọ àlùwàlà rẹ ti wà ọlọfà hmm. àlùwàlà ó tún ti lọ sẹsìn ẹni tó yẹ pé ìjọ ọdún ìjọ kẹta ọdún àbí ìjọ kẹrin ló tó pẹran léyà rẹ kò gbọ́dọ̀ gérun títí tí ó fi pẹran léyà bófin ṣẹlẹ̀ àti sọnù. o gbọdọ mú nǹkan kan nínú ètíkánná rẹ irun rẹ tàbí awọ rẹ títí tó fi pẹ̀ràn léya ìwọ ni bó bá ṣe fẹ́ kọ́ yá sí ọ̀fẹ́ kọ́ yá tó fi rírun orí rẹ ṣe o sì fẹ́ kọ́ pẹ́ tó fi rírun orí rẹ ṣe ọwọ́ rẹ lọ́wọ́ ṣùgbọ́n ẹnìkan ò gbọ́dọ̀ gé kaná kò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ara rẹ tàbá wọ rẹ ṣáájú kó tó dijọ́ léya torí pé jọ́ léya lọ́jọ́ tá a pẹ̀ràn jazakumullahu khairan sheikh fi dunya wal akhirah lábẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala lọ́jọ́ wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ọdún iléyá yóò wáyé pẹ̀lú àṣẹ allah sọ́látùlẹ̀ eid yóò máa wáyé ní tẹ̀sán grand ládojúkọ civil defence office ní àdúgbò àgọ́ lógbómọ̀ṣọ́ lágogo méje àbọ̀ àárọ̀ seven thirty a.m. bí idina láìjàlá seven thirty láàárọ̀ oníṣòlátìlẹ̀ aid yóò wáyé gẹ́gẹ́ bí ìṣe tí a ti mà ní testing grant ládojúkọ civil defence office àgọ́ area ògbómọ̀ṣọ́ bí idina láìjàlá àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islam fòdílàtú sheikh dùkúrò sharafuddin gbadebo rọ́jí hafizahumullahu wara'a àwọn náà ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ àtìlẹ̀ aid fún wa abiyalá kó bá lọ́ra ẹ̀mí wọn pẹ́pẹ́pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn rẹ̀ sin Islam àti sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ẹ jẹ́ kí n túnmọ̀ fi tó alé ti pé tó bá ti wá di ní ọjọ́ kejì ọdún tí yẹn ó mọ̀ jẹ́ ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí bí ìrìnlá gbajúgbajà ètò ní tí a mà sí ẹkú ọdún yóò tún wáyé bí ìrìnlá ní kété lẹ́yìn sọ̀rọ̀tìlẹ̀ asiri ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ó di fẹ́ǹsì ààfin ṣọ̀ún ògbómọ̀ṣọ́ ní kété lẹ́yìn sọ̀rọ̀tìlẹ̀ asiri níbi tí àwọn olùwà nínú ẹ̀sìn islam sheikh dr sharafuddin gbadebo rọ́jí tí wọ́n ti tàkótó àwọn ìbéèrè sí wa lóríṣiríṣi tí a sì máa fi ẹ̀bùn ṣe ìfàjẹ́ bákan náà ẹ jẹ́ ká gbọ́yé ká sì gbọ́ lágbọ́yé àti lágbọ́yé kóró ipe láyíjà àgbékalẹ̀ ètò yìí òun náà ni láti fi lè máa lékún sí nínú àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀sìn islam bí idnillah abi allah kó jẹ́ kí aṣọ́k ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó sì sọ́wájú ìgbà náà lọ ayẹ́kùnlá sheikh láàrin ìṣẹ́jú pé ti ẹ̀dà kan ibi tí a fẹ́ tí a fẹ́ múra sílẹ̀ dì. náà ni àwọn òbí mi méjèèjì bàbá àti ìyá mi hmm. kí ni tọ́sán wọn dòbí mi hmm. kí sì lójúṣe mi lórí wọn ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríà hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó sọ bàbá rẹ̀ di bàbá fún wọn ọmọ tó sọ màmá àwọn di màmá fáwọn ọ̀pọ̀lọpọ̀ sì máa kí lójúṣe àwọn gan-an tọ́jẹ́ kò ṣe é má ṣe hmm. tẹ́sí ń lágbo àwọn lọ́rùn hmm. nítorí pé ọmọ mi ẹ̀rí kó ti yọ ọmọkọ́mọ mọ́bí rẹ̀ lọ́wọ́ hmm. lóòótọ́ ọmọ mi ṣàánú òbí rẹ̀ ó ṣe dáadáa sí wọn yóò máa tapa kàkà yóò máa ṣẹṣẹ kò sírú òun ṣe bẹ́ẹ̀mi mo ṣe nǹkan báyìí bẹ́ẹ̀mi mo tún ṣe nǹkan báyìí ǹjẹ́ gbogbo ẹ̀ tọ́ àbí ọ̀tọ̀ gbogbo àwọn ní Islam tọ́ka sí pọ́yẹ ká ṣe sáwọn òbí wa láyé láàyè àti lẹ́yìn ikú wọn ní dáadáa a máa wá wọn jáde látinú Al-Qur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam yóò máa jẹ́ ìrántí fẹ́ni tó ti mọ eléyìí tẹ́lẹ̀ hmm. yóò sì máa jẹ́ ẹ̀kọ́ ọ̀tún fẹ́ni tí ó mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ yóò sì jẹ́ akọ́ni nítẹríba fẹ́ni tí ń rí kan àbí méjì sẹ́nu rẹ̀ tẹ́lẹ̀ tí ń tapá kaka hmm. olùwà kó gbogbo wa. allahumma amin jazakumullahu kulla khair ya